Ita, ita, ètò ìtàn kí n tán látẹnu Àyìndé Àwíkòǹkò ní kẹ́ wá gbọ́ o. Àyìndé ó yá máa sojú abẹ́ ń kó gbogbo òwe ìtàn àlọ́ tẹ̀fẹ̀ tí ń bẹ̀lẹ̀ Yorùbá lè tètè kí n tán tún gbédè Àyìndé. kùlé báyìí ńlá àǹkárá lé ẹ̀ka àbọ̀ làkérò ọ̀nà tá a bá ti ra ẹni tọjọ́ méjì tọjọ́ mẹ́ta ẹ̀kú àti làkíra ẹni ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá ìbá ọba mi elédùnmarè tó dání tẹ́nìkan ò dá ìbá ẹ̀yìn ìrìjú elédùnmarè tòótọ́ ìbá oṣòlé ìbá ẹ̀yìn ìyá mi ọ̀pàkẹ́ àlàkẹ́ mo ṣèbá gbogbo lẹ́bọ̀ lóògùn bẹ́ẹ̀ mo ṣèbá ẹ̀yìn tẹ́ ẹ ti pèdè kí n tó pèdè ẹ jẹ́ kó yẹ mí kí n gba ìlọ́wọ́ àjẹlé kí n gba ìlọ́wọ́ lẹ́bọ̀ lóògùn orúkọ mi ò yípadà Donlai Abdulazeez ló kọ mi ń jẹ́ tí gbogbo yín mọ̀ sí Àyìndé Àwíkòǹkò ọmọ àbájámọ̀jẹ nílùú Ìbàdàn gbogbo ọ̀rọ̀ tí ò ṣeé fàtu ẹ káàbọ̀ sórí ètò ìtàn kìí tán torí gbogbo tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ni ó dà lẹ́yìn wá ọ̀la òun la fi ní ẹja kan tó dáa káyọ̀ lè rí n tó dáa sọ nípa wa àkọlé wa lórí ètò tòní ni oògùn owó dáa hmm, owó owó owó àpèkánu kò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan mò ń bọ̀. ìwọ tó fẹ́ dọlọ́rọ̀ láyé onísùn dáadáa ìgbà ṣùgbọ́kú yọjú gidi gan wà ṣiṣẹ́ kárakára kò sí finú gẹ̀ẹ́dì sí rábà onílé garagara olóṣìó máa ráyé wá bàbá ṣe tèmi dára orí ìyá mi ó wá tèmi ó má jẹ́ ń ta àkàlà èmi. owó hmm. owó àpèkánukò àpèsẹnurogodo owó tí ń sọ àbúrò di ẹ̀gbọ́n tí ń sọ ẹ̀gbọ́n di àbúrò owó tí ń sọ ọmọ dìyà tí ń sọ ìyá dọmọ owó tí ń sọ onípò di ẹni yẹpẹrẹ tí ń sọ ẹni yẹpẹrẹ donípò owó tí ń sọ alágbára di ọ̀lẹ tí ń sọ ọ̀lẹ di alágbára àkọlé yìí ló mú mi rántí ìtàn ọmọkùnrin kan ní àkóògbà kan àti ní agbègbè kan tí wọ́n fò kọbọ̀ láṣìírí káfíńkàtà èyí tá a mọ̀ sí kápẹ́ńtà arákùnrin ìjẹni tó jáfá púpọ̀ lẹ́nu iṣẹ́ rẹ̀ tó yàn láàyò ó níyàwó bẹ́ẹ̀ Elédùmarè fi ọmọ méjì ta àwọn méjèèjì lọ́rẹ arákùnrin yìí pẹ̀lú ìyàwó rẹ̀ ń gbé nírọ̀wọ́rọsẹ̀ gbogbo nǹkan lọ déédéé lẹ́yìn ọdún mélòó díẹ̀ àwọn kan ló gbéṣẹ́ fún arákùnrin yìí ìgbà náà bọ́ sígbà tí àrùn àjàkálẹ̀ COVID-19 jàràyàn nílẹ̀ wa Nàìjíríà àti ní gbogbo àgbáńlá ayé gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ìkéde kòńlé ó gbélé wà ní gbogbo ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ló dojúdé àti pé ọ̀pọ̀lọpọ̀ oníṣòwò ló jẹ gbèsè látàrí pé wọn ò lè jáde lọ síbi iṣẹ́ wọn tàbí ibi ìtajà wọn. arákùnrin yìí wà láàrin àwọn ilé iṣẹ́ tó dojúdé èyí tó sì fa gbèsè púpọ̀ fún lọ́pọ̀lọpọ̀. nígbà tó fi di bíi di pé ìjọba ó kásẹ̀ òfin ìkónílégbélé sílẹ̀ arákùnrin yìí ti náwó tán láì ṣiṣẹ́ kò rí owó dá padà bẹ́ẹ̀ sì rí àwọn tó gbéṣẹ́ fún òfin lọ́rùn sílẹ̀ ẹ wò ẹ mọ̀ bá mi kálọ̀ lórí ètò. orí gbogbo eléyìí ni gbogbo ohun tọkùnrin yìí ní ló tán sí tí arákùnrin yìí tó sì di aláìní kò jáwọ́ nínú iṣẹ́ tó yàn láàyò lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà arákùnrin yìí ń tiraka ṣùgbọ́n nígbà gbogbo nǹkan ò lọ déédéé bíi tàtẹ̀yìnwá ló bá rò pé kóun fi ó kan péjì ló bá gba ilé babaláwo lọ ìgbà tó délé oníṣègùn ó kó ó rò báyìí kàṣà báyìí ká òde ó ṣàlàyé fún bàbá babaláwo ka oríṣiríṣi ọ̀nà táwọn lè fi ṣètùtù ọ̀la fún ṣùgbọ́n èyí tó rọrùn fún níbẹ̀ ni pé kó lo nǹkan ọmọkùnrin rẹ̀ para ni ọkùnrin ìdáhùn ó ní tóun fẹ́ gan-an nù bàbá ló dáa kò sí wàhálà gba kínní yìí ṣé báyìí ṣé báyìí tó bá délé lẹ́yìn ọjọ́ méje ó rí yàtọ̀ arákùnrin yìí ka ọjọ́ kìíní ó ka ọjọ́ keje ó ka ọjọ́ kẹta ọjọ́ pé ṣùgbọ́n kò sí àtọ̀ kankan ó bá padà lọ sọ́dọ̀ bàbá láti lè lọ sọ fún bàbá pé bàbá ọjọ́ yìí ti pé n ò rí àtọ̀ nígbà tó débẹ̀ oríṣiríṣi nǹkan ni bàbá yìí kà sílẹ̀ pé ó lè jẹun tó fa okùnfà tí n tóun fún òfin ṣiṣẹ́ bàbá yìí bí pé ṣé arákùnrin yìí níyà arákùnrin ní òun ò ní òbí méjèèjì mọ́ láyé bàbá bí pé ǹjẹ́ ó níyàwó ó ní bẹ́ẹ̀ ni bàbá ní ibi à ń lọ gan-an nu bàbá wa pa arákùnrin yẹn láṣẹ láti yẹra fún àwọn ẹbí rẹ̀ fúngbà díẹ̀ báyìí ni arákùnrin yìí ṣe ń gbé pẹ̀lú bàbá tí bàbá yìí sì ń rán níṣẹ́ oríṣiríṣi iṣẹ́ iṣẹ́ dótòrótòró pẹ̀lú ìrètí pé bàbá ń wá ohun tóun ó fi ṣètùsọ́ ọ̀la láì mọ̀ pé bàbá yìí kàn lò lásán ni <laughs> ẹ rí pé gbẹnu tán ẹ máa bá a ká lọ sẹ́ẹ̀. àjẹ ń tara kálẹ̀ ayé mi o àkó bá a dá a bá má jẹ rí o mẹ́kì bá di bẹ̀lẹ̀ nu kó kó bá mi o owó owó àgbè kò owó o lè mọ̀ ní stopping nonsense broda ṣé you know eh, eh, eh. owó owó àgbè kò. alákòóyìn lọ́lọ́yọ̀ ọjọ́ kan ni bàbá àgbàlagbà kan tẹ̀sán máa ń ṣe àkíyèsí rẹ̀ bá pé kó wá àgbàlagbà yìí ló wá bí léèrè ló bi arákùnrin léèrè pé kí ló ṣẹlẹ̀ láì jó ọ̀nà pẹnu bàbá yìí bá ní òun fẹ́ sọ̀tàn kékeré kan fún arákùnrin ẹnu bàbá náà lọ́hùn bàbá bá ní. ọmọ mi wọ́n sọ̀tàn ọmọdékùnrin kan tí bàbá rẹ̀ ṣaláìsí tó sì jẹ́ pé ó ní ẹ̀kọ́ mẹ́ta kan tó yẹ kí bàbá rẹ̀ ọkọ ṣùgbọ́n tí kò jẹ́ ọ̀dọ́mọdékùnrin yìí lọ ń lọ lọ́jọ́ ọjọ́ kan ló bá pàdé lékeleke lékeleke ìbẹ̀bẹ̀ pé kó dákun kó má pa òun pé òun ṣetán láti kọ́ nìkan nínú ẹ̀wọ̀n ẹ̀kọ́ tí bàbá rẹ̀ ò kọ́ ọmọdékùnrin yìí fi lékeleke náà sílẹ̀ lékeleke wá sọ fún un pé kó wo òun o tipẹ́tipẹ́ lòun ti ń tẹ̀lé màálù tóun sì ń ṣọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún un torí òun lòun bá pa àwọn kòkòrò àti bí eégbọn tó ń so mọ́ màálù yìí ṣùgbọ́n ṣó mọ̀ pé ara àwọn kòkòrò yìí lòun ti ń jẹ ọ̀dọ́mọdékùnrin tún rìn díẹ̀ síwájú ló bá pàdé ọ̀nì. Ọ̀ní ni kó dákun kó mọ̀ pa òun pé tó bá fòun sílẹ̀ òun yóò kọ́ ní ẹ̀kọ́ kan nínú àwọn ẹ̀kọ́ tí bàbá rẹ̀ ò dúró kọ́ ọmọdékùnrin yìí fi Ọ̀ní náà sílẹ̀ Ọ̀ní sì sọ fún pé kó wo òun o tóun bá fẹ́ kúrò nínú omi òun á mọ̀ bọ́ aṣọ ìgbéraga òun sílẹ̀ òun ó wàá dúró sétí odò láti pa ẹyẹ tàbí aláǹgbá tó bá wá ṣètìdò àwọn èyí lòun ó wà lọ jù fáwọn ẹja tí wọ́n bá ti ṣòro bò ó lòun ó ti wà rẹ jàjẹ ọmọdékùnrin yìí ti rìn síwájú díẹ̀ ló bá pàdé ọ̀ka ọ̀ka bẹ̀bẹ̀ pé kí ọmọkùnrin yìí má ṣekú pa òun ọ̀ka ṣèlérí gẹ́gẹ́ báwọn yòókù náà ti ń ṣe ọmọdé yóò pa ọ̀ka ọ̀ka wa sọ fún pé àìlè mójú kúrò nínú gbogbo ẹ̀gbin àwọn eṣinṣin àti kòkòrò tó ń bà lóhùn lòun fi fẹnu ara òun ṣekú para òun. bàbá àgbàlagbà yìí àti arákùnrin tí mò ń sọ láti bẹ̀rẹ̀ bá mi kanlẹ̀ ọ̀dọ̀ bàbá yìí arákùnrin yìí gbà lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó sì padà sí ẹnu iṣẹ́ rẹ̀ ẹ jẹ́ mọ̀ pé aláforíjì lọ́ba ọlọ́run elédùmarè ọlọ́run foríjìn bẹ́ẹ̀ nǹkan sì bẹ̀rẹ̀ sí ní rọ́gọ́gọ́ fún arákùnrin yìí padà lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí i àṣìyẹ tá a bá lè ní sùúrù tá a láforítì tá a lè gba ẹ̀gbọ́n mọ́ra nǹkan tí ò tó ó sì ń bọ̀ wá ṣẹ́kù. ẹ súnmọ́ bí kẹwàá gbà lábàárì mi ọ̀rọ̀ lórí sùúrù ńlá lọ́mọdé lágbà ẹ̀ wá gba ìdí kọ́gbọ́n orin tuntun. ẹ̀sìn lónìí bá dákun ẹ̀sìn lónìí bá dákun ẹ̀bùn ló lọ́dọ̀ ó dídà lónìí wá o ẹ̀sìn lónìí bá dákun. gbogbo kánjúkánjú owó ayé ẹ ṣe pẹ̀lẹ́ gbogbo àyìn àfi wàràwàrà dépò ọ̀la ẹ rọra ọlọ́run ọba ẹlẹ́dùnmarè ní fúnni lówó ní fúnni lọ́lá kì í ṣèyàn kan ẹ torí àfẹ́ ayé ẹ gbàgbé àtúbọ̀tán ẹ torí àfẹ́ ayé ẹ wá ń dá oríṣiríṣi ẹ̀mí légbodò àbí kí láǹfààní owó tá a ní làárọ̀ tí ò dọ̀sán kí láǹfààní tí ń bẹ nínú wàràwàrà wá pé ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ ṣe sùúrù mọ́ ọ̀pọ̀lọpọ̀ ò lè gba ẹ̀gbin mọ́ra kò sẹ́ni tó fẹ́ ṣe yẹ sà mọ́ ṣùgbọ́n afẹ́kàn ṣe yẹ sà fún wa àbẹ́ẹ̀ rí àbẹ́ẹ̀ rí bílẹ̀ ayé ṣe wá dorí kodò. àdúrà ló máa ń gbà kì í ṣàgbára o ìbànújẹ́ àti ìdárayọ̀mọ̀ wa. ilé ayé tí wàá di bá mi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ọdún mẹ́tàdínlógún gbèrò àti ṣètùsù ọ̀la ẹ jẹ́ á ṣe sùúrù ẹ jẹ́ ká jẹ́ àkẹta tí ń gba ẹ̀gbẹ́ mọ́ra lóòótọ́ ló dá àkálówó ṣùgbọ́n ẹ jẹ́ ká túmọ̀ pé ohun tá a bá ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni èyí tá a bá fi wàràwàrà tá a bá kánjú wá kì í pẹ́ ìwọ ọlọ́rọ̀ burúkú lẹ́nu ìwọ olówó gbó mọ́ fi owó rẹ ní aláìní lára bẹ́ẹ̀ mọ́ fi bà wọ́n nú jẹ́. olúwa mi kò ṣe ti bínú kò sẹ́ǹkú àrí lọ́rọ̀ ọba mímọ́ aláwùlá tí fún ọba lọ́la lọ́ba rẹ̀. tọ́ ǹjẹ́ òní ò ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yìn tẹ̀ bá àfìfẹ́ jẹ́ náà àdúpẹ́ lọ́wọ́ yín èmi àyìndé ṣetán mo fẹ́ mọ lọ lé baba tó bí mi lọ́mọ èmi lọ́mọ ṣàkìtàn lásán ọ̀gbárò ọmọ bónibónibó èbú ẹ̀ twenty èmi lọ́mọ òṣòwò ògbàlọ̀ ọmọ arógun mọ́sà ọmọ àdìpọ́n lójú ogun ọmọ aróyìn ogun barabara fagbẹ̀ ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìkànnì wa pẹ̀lú orúkọ ìdánimọ̀ àyìndé àwíkọ̀ǹkọ̀ à ń bẹ lórí instagram orúkọ àyìndé àwíkọ̀ǹkọ̀ à ń bẹ lórí ìkànnì àwójú mi kí n bọ ọ̀dọ́ rẹ̀ pẹ̀lú orúkọ ìdánimọ̀ àyìndé àwíkọ̀ǹkọ̀ bẹ́ẹ̀ à ń bẹ lórí ìkànnì àbẹ́yẹfò twitter orúkọ kan náà là ń jẹ́ ń bẹ̀ ẹ tún pàdé wa lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ètò ìtàn kìí tán àwa láwọn máa wá ẹ̀yin láwọn bá nǹkan ò ní ṣẹ̀mí kò ní ṣẹ̀mí àwa náà láṣẹ Èdùmàrè ó dàbọ̀. kò sọ́mọ màmá ẹ̀ nínú wa kò sọ́mọ bàbá ẹ̀ nínú